he needs to take that phone from her and get her the necessary help that she needs. Honestly, this is me being very frank. Yeah, she needs that help. She needs her man to get her phone, get her to get help. Because eh, it's not normal. Can someone just tell me one normal person that behaves the way she does? It's not normal. And we shouldn't get deceived with the kind of jewelries that she puts on because I think what deceives a lot of her fans that are following her is because she still dress up, put on foundation, put on jewelries, sit in her shop, and people feel that she's normal. No, she's not. And mental health is real. Honestly, mental health is very, very real. She needs to get help. She needs to get help. She needs to get help.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 Now she dey do it by herself my people. if una wan buy osha pranpran gele or omojomola tuban and all eyes on me gele contact zainab tuban if you want, as we say you wan sell them, you dey live for abroad and you want eh, you wan dey resell to ban or auto gele or you want use that for O owambe or you want just just get am for us, just dey change style no worry yourself again contact Sign Up to tuban she go sell am for you for wholesale price even if na nigeria you dey stay to tuban dey for nigeria wey be say she dey do osha pranpran gele and all eyes on me gele anyone wey you want for tuban o oh, i mean for heart o oh, all of dem dey to tuban hand contact Sign Up to tuban now and thanks me later doctors, the psychiatric doctors involved, let them come you understand administer medications to her so that she can sleep she can rest and then she can stop being paranoid you know um she can stop having um anxiety you understand um the signs of bipolar she needs to get help and you know her matter is worse because um she's a narcissist so because of that it makes the matter worse it's really worse honestly and um, you know, like when you go on the road, you see some mad people that are violent, and you see some mad people that are calm. So it depends on the kind of attitude or the characters that you have before you understand you run mental. You get so obviously hers is a mixture of so many things. Do you understand? And um, she is egoistic she has a mindset. She believes that she's the richest. She believes that she's the best. She believes that she's all like everything about her is perfect, perfect, perfect, perfect. You understand? It's it's a disorder. It's a disorder when you feel like you're perfect. You're never wrong. You know, when you feel like when you make excuses for even the silliest of things. It's crazy. You know, it's unfortunately that you know, she and myself, we fell out. If not so, I would have driven my car to her house, picked her up, tied her up, and taken her to the hospital for treatment. Do you understand? Yeah. But we're not friends, so I can't do that. But I'm just trying to advise, you know, her loved ones to try and do that. Try get her help. She needs help unless she's going to find herself in jail honestly, because she can come on social media defaming people' character, lying about people, lying about so many things, and then still come on, on, on social media to play victim. You can be defaming one's character and then come on social media and play victim when someone decides to come at you. That's just mental health. No two ways about it. And I know this video is going to go viral, so please I would even love our governor to look into this. There's a lot of mental health going on in Nigeria today, and I think that she's, you know, I mean, she's one case they need to look into, honestly. Because when you come on social media and you're cursing, you're saying some people will die, you're threatening people that they're going to die, you're going to kill them, you're going to butcher them, you're going to do this, you're going to do that. I mean, it definitely screams abnormality she's definitely not normal because if you're normal you can come out and you know be cursing and swearing and threatening people on social media you know bragging even saying you're gonna pay pay um sands lawyers ten million naira, threatening people that when they come into nigeria you're gonna ask them you're gonna go into their house you're gonna kill them i don't i, I know that she's not normal because if she, if she gets treated and then you play all these video backs for her to see i'm i'm telling you she's gonna be crying she's gonna be so sober she's gonna be like oh my goodness i didn't i didn't know i did all this yes she's gonna be so sober because definitely there's something wrong with her definitely it, it, it can't no honestly it can't just be a normal case anymore you know and she needs to go to mental health home she needs to get treated she needs to A man needs to do that for her i mean she's done so much for you. I'm talking to you now, her husband, I'm talking to you. That a girl has done so much for you, and the little you can do for her is to take care of her. Yes. I don't know if you understand English well. If you don't, someone would definitely translate to you. Or should I speak in Yoruba? Okay. okay Lizanjori, I'm talking to you now. Lizanjori is not okay she's not okay she can be coming on social media cursing on leading children ohun tó oh you have to speak Yoruba now okay Ọkọ̀lí Zanjorin um, ara ya yín ò yá okay ara ya ẹ ò yá right so you can she oh yeah but can't you just speak Yoruba for crying out loud without mixing it please okay so my english fans or my they don't understand yoruba can you just give me like five seconds i just want to speak yoruba thank you okay so ọkọ Lizanjare this no message ẹ̀yin lẹni message right John to real long. mo fọlọ́run bẹ̀yín ẹ ní láti gbé Lizzy Anjorin ìyàwó yín lọ sọ́spítù kọ́ lọ treat ẹ̀ ó ní láti sùn kò tí sùn dáadáa ojú ẹ̀ máa ń wọ̀ kí ní bójú ẹ̀ ṣe máa ń wọ̀ ní even kó lo foundation gbogbo ojú ẹ̀ máa ń wú bẹ́ẹ̀ máa ń yọ kìtìkìtìkìtì síta báyìí so ẹ ní láti gbé lọ sọ́spítù kọ́ bá ń gun lábẹ́rẹ́ tó bá ti gun lábẹ́rẹ́ yẹn ó máa sùn ó máa sùn gan tó bá máa fi jí ó lè kọ́kọ́ tó máa ṣàgídí wá tó gun lábẹ́rẹ́ míì a tún sùn padà tó bá yá tó bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ máa lọ máa slow but ẹ má wọrí ẹ má wọrí aftermath ni ohun tí ń recover ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ láti lọ help ẹ torí bó ṣe wà yẹn kó máa jáde síta kó máa ṣépè fún àwọn èèyàn kó máa ṣépè fún ọmọ ọlọ́mọ ó tún ṣépè fún àwọn ọmọ yín mo gbọ́ bẹ́ẹ̀ o àwọn ọmọ bíbí inú yóò ṣépè fún ẹ rí i pé kò ná máa mọ̀ báwo ni wọ́n ṣe máa fẹ́ràn tí wọ́n máa ṣépè fún ọmọ bíbí inú ẹni tó lóò fẹ́ẹ́ kò yẹ yín bẹ́yẹn ṣé pẹ́ ni èèyàn normal mọ̀ so a tún wá jáde a tún máa tẹ́sí àwọn èèyàn pé òun máa pààyàn òun òun máa ṣe gbá o òun máa ṣe tàtàmẹ́sọ ó tún jáde ó lóun fẹ́ jà fáwọn yorùbá ṣe rí i pé ọ̀rọ̀ ẹ̀ ó ti ní bá ṣe ń sọ yẹn because báwọn èèyàn ṣe máa jáde tó máa lóun fẹ́ jà fún gbogbo yorùbá jọ kí ló ṣe gbogbo yorùbá ṣé wọ́n ran ẹ́ ni láì ṣe pé bóyá ó jẹ position ni honourable speaker of yorùbá bójọ special adviser sáwọn yorùbá kínní mi understand mi ò bẹ́ yorùbá wá ba tó complain fún ṣe pé ọ̀rọ̀ yẹn ò nọ́bà ó dàbí kí n bọ́ tà sí kínní ah mo fẹ́ máa jà fún gbogbo àwọn ibo ṣáwọn ibo kò ní wò pé ẹ wọn ní pé ó bìm pé ó bìm bìm bìm ó bìm bìm bìm ló wà ó dàbí pé àsìkò tí tó kó wá gbé olólùfẹ́ yìí kó lọ wá bó ṣe fẹ́ tọ́jú ẹ̀ ẹ̀ ń sọ ẹ máa rí i pé inú àwọn ọ̀rọ̀ tó máa ń sọ àwọn ọ̀rọ̀ yẹn kò mú orí pípé wá orí ò pé dáadáa mọ́ orí ti yẹ̀sẹ̀gbẹ̀ kò yín torí tó bá pé orí pé ni kò ní máa jáde kó máa sọ pé òun fẹ́ jà fún Yorùbá o àṣẹ ìrà àwọn ibo ta ló gbéṣẹ́ ràn ta ló gbéṣẹ́ ràn ṣó ti kọ́kọ́ jà fẹ́yìn tán ṣó ti kọ́kọ́ tọ́jú yín tán ẹ jọ bóyá ẹ̀ẹ́dẹ̀ ń ṣe ti bí dáadáa fún un mm. torí nígbà míì ó ń wà bẹ́ẹ̀ fa obìnrin tí kò bá kí ń gba ti bí dáadáa mm. àwọn ọmọdé lè wà lórí àwòrán yìí torí ẹ̀mí ìfẹ́ máa sọ àwọn nǹkan tí kò yẹ kí n máa sọ gẹ́gẹ́ bí abiyamọ mm-hmm. ó ti yé yín ṣe mọ̀ pé obìnrin tá a bá ti ń dàgbà àkíní yẹn a máa ń fẹ́ a máa ń fẹ́ gan so tí ìgbà kan wà tèmi náà máa wò pé mo máa ń bínú gan mo máa ń bínú gan mo wá rò pé bóyá nítorí pé mi ìgbà kíní yẹn dáadáa ni ṣùgbọ́n ẹjọ́ mẹ́ta yìí tí mò ń gbà dáadáa gan mo wá rí i pé mi ò fi bẹ́ẹ̀ bínú mọ́ so ó nídìí ẹ̀hẹ́n so ẹ jọ ẹ try bóyá kẹ́ máa ṣe kíní yẹn fún torí pé tẹ bá ju tán sókè fún tẹ gbèsè gbẹ báyìí tẹ gbèsè gbẹ báyìí tẹ là sókè tẹ là wálẹ̀ àárẹ̀ lẹ́yìn bó bá kọ́kọ́ ṣọwọ́ kan àárẹ̀ ẹnu ẹ̀gbọ́n arọ báyìí bọ́ bá ń bu gan kò lè gbọ́ torí pé ó máa ti wà ní cloud twenty mo sì yẹ kó tẹ̀dọ̀ sọ̀kalẹ̀ cloud yẹn ẹ̀rín ló máa rín bó ṣe máa fẹ́ dùn yín inú ló máa wá bó ṣe máa dáná fún yín bó ṣe máa tọ́jú ọmọ yín bó ṣe máa ṣe òun ló máa wà kò ní ráyè tẹnì kankan kò yẹ yín bẹ́ẹ̀ mm. so nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn ẹ̀ á dákẹ́ bá mi jù dáadáa fún un ẹ bá mi jù bó bá lè jẹ́ pé bóyá kinní yín ò dìde dáadáa lẹ ṣe lè jù wọ́n máa ń ta nǹkan oríṣiríṣi àgbo oríṣiríṣi wà àgbo kan wà tó ń pè ní hmm, àgbo òdúmọ̀tà ninety one thousand ló ń tà ẹ kọ̀ rà á kẹ mú tẹ bá ti mú ẹ jù fún ẹ jù ní jùkújù ẹ máa rí pé gbogbo ẹ máa sẹ́ẹ̀tì ni wàláì àgbo òdúmọ̀tà ninety one thousand ẹ rà á kẹ mú ọlọ́run àwa òkè wàláì tàlà ẹ bá mi lò ó fún tẹ bá ti lò ó fún liz ah ó máa wà ókè ara ẹ máa wálẹ̀ ara ẹ̀ tó ń gbóná yẹn ó máa tutù torí gbogbo ìgbà míì tí bá kọ̀ rí àánú ẹ̀ máa ń ṣe mí máa kọ̀ lójú ẹ̀ tó wú nínú jígí ẹ̀ mọ̀ fún àwọn kíní windscreen tó máa ń gbé sójú yẹn ojú ẹ̀ máa ń wúnú ẹ̀ gèlèbọ̀ gèlèbọ̀ báyìí máa wọ̀ pé torí Ọlọ́run torí Ọlọ́run ẹ́ ta ló wá aṣọ mọ̀ yìí báyìí torí Ọlọ́run ẹ́ ẹ jọ ìfẹ́ ló ní síyín tó fi fẹ́ yín ìfẹ́ ló ní síyín tó fi fẹ́ yín ìgbà tó dẹ̀ ti ń fẹ́ yín ní gbogbo kíní ti ṣe mí ìwọ̀n á mọ̀ bóyá ìtẹ̀ ṣe fún gbòdìlà rẹ̀ ni lọ́pọ̀lọ́ ẹ̀ ṣe yí ó lè jẹ́ bóyá ìtẹ̀ ṣe fún gbòdìlà rẹ̀ Mm. ó lè jẹ́ bẹ́ẹ̀ torí nígbà míì wà tí wọn bá lọ tí wọn bá lọ ṣe ní bí kò ṣe kí wọn ṣe ó lè lọ gbòdì kí ó dé ibi tó wáyé kó ń gbòdì lára ẹ̀ ni ẹ̀yin gbé ẹ lọ ṣẹ́ẹ̀kì ara yín bẹ́ẹ̀ bá ti wá ṣẹ́ẹ̀kì ara yín tán tètè ṣẹ́ẹ̀kì ara yín tán kí wọ́n bá padà ṣẹ́ẹ̀kì ara tiẹ̀ ó ní ìdí agbo ìdúmọ̀ agbo ìdúmọ̀tà ni bẹ́ẹ̀ ni wọ́n ń tà bẹ́ẹ̀ bá dé ìdúmọ̀tà ẹ máa rí àgbo yẹn lò ó kẹ́ mú kẹ́ kì í mọ́lẹ̀ kẹ́ fún ní gbogbo gbogbo áńgù áńgù kẹ́ ẹ kí gbogbo ara ẹ̀ kó wálẹ̀ gbogbo àrẹ̀gọ́ ẹ pé ọjọ́ tẹ ẹjọ́ ń lọ sí kínní mẹ́sì àyígbẹ́ bó ṣe ń rìn tó ká ẹ̀yìn ẹ̀yìn báyìí ó ká ìyẹn ni mo fi mọ̀ pé nǹkan kan ti kù sára ọmọ yìí bó tó ká ẹ̀yìn báyìí tó ṣe báyìí tó rìn lọ bẹ́ẹ̀ ni tí ẹ mọ̀ bẹ́ẹ̀ tó ti pé ninety one ẹ̀hẹ́n ẹ bá mi wá àgbo yẹn fún ninety one ló ń pa àgbo yẹn tẹ bá ti dé ninety one dẹ̀ ló ń tà tẹ bá ti lu àgbo yẹn fún báyìí wàláì gbogbo ẹ̀yìn ẹ̀ tó ká yẹn ó máa nà ni kò ní ráyè tẹnìkan kó ó máa máa rẹ́rìn-ín àwọn yóò máa bèrè pé ẹ̀yin bí mo ṣe ń fẹ́ yín <laughs> ẹ mo ṣe ń ó bèbè bèbè bèbè bèbè kò yẹ ibẹ̀ yẹ ẹ lò ó ẹ lò ó ẹ jò ó wàláì mi wá bú yín o mo wá bẹ̀ yín kẹ bá mi tọ́jú ẹ bá mi tọ́jú èèyàn mi ẹ bá mi tọ́jú èèyàn mi ẹ jọ Lizzy Anjorin ẹ bá mi tọ́jú ẹ ẹ ṣàánú ẹ ẹyí jẹ́ kó jáde síta lójoojúmọ́ kó máa ṣẹ̀sìn ṣó dáa kí wọ́n máa ṣẹ̀sìn lójoojúmọ́ lórí social media lórí social media hmm? ẹ má yẹ kí wọn máa ṣẹ̀sìn lórí social media lójoojúmọ́ kí wọn dẹ̀ jáde kó dẹ̀ máa kún ọlọ́run nìkan ló mọye foundation tí ọmọ yẹn ti rà báyìí ọlọ́run nìkan ló mọye foundation tó ti rà tá a ṣan foundation sójú nígbà mi kò ní wọ foundation a wá gbé ìgò yẹn sójú báyìí ẹ gbogbo aṣọ tó ní nínú ilé ẹ̀ tó ẹ kó tà gbogbo aṣọ tó ń rán tó ẹ kó máa tà fáwọn kọ́sítọ́mà ó ti wọ gbogbo ẹ̀ tán láti fi ṣe ṣó ẹ ṣàánú ọmọ yìí ẹ ṣàánú ọmọ yìí Eh? ọkọ Lizzy ẹ̀yin náà la máa bẹ̀ ẹ̀yin la máa bẹ̀ ẹ̀yin la máa bẹ̀ ẹ jọ̀ọ́ nígbà tẹ́fẹ́ fẹ́ ọmọ wa bẹ́ẹ̀ báyìí kọ́ lẹ ṣe rí ọmọ wa máa ń múra dáadáa tó máa máa polówó ọjà tó máa máa jó tèmi náà máa ń wọ̀ nígbà máa ń rẹ́rìn pé àwọn ọmọ yìí mo lè láìbọ̀ ṣe ń tajà o ìgbà yóò yẹ ẹ̀kẹ́ ẹmọ ara ẹ̀ dán ó ṣe gbogbo ẹ̀ nígbà yẹn lẹ mọ̀ ẹ wá mọ̀ tán kí lẹ mọ̀ tán tẹ gbé báyìí kí ló wá ṣe kí ló ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ èmi ń bá bẹ̀bẹ̀ ni ẹ má wò ó ràn mọ́ ẹ dẹ̀ jókòó tẹ̀ ní kó máa ṣẹ̀ sí kó mú tó ń ṣe kó mú tó ń ṣe ọlọ́run kó mú tó ń ṣe mí gan tí mò ń bínú sí ṣe mọ̀ mo la ẹ̀wọ̀n sí mo fẹ́ ẹ̀pù yín tó ti bá gbé lọ kọ́ọ̀tì tá bá máa fi lọ kọ́ọ̀tì dé wọ́n jọ máa sọ fún àwọn méjì pé ká bá mọ́ ṣe mọ̀ pé mo ti yọ mo ti yọ wàhálà kúrò nínú ìyà wàhálà kan kúrò nínú ayé ẹ̀ nìyẹn nígbà tá a bá dé tá bá ní ọkẹ́ ẹ̀yin méjèèjì ẹ má sọ̀rọ̀ ara yín mọ́ ṣe mọ̀ pé á dákẹ́ ọ̀rọ̀ tèmi ẹ pé mo ti bá ń yọ wàhálà kan kúrò nínú ayé ẹ̀ ṣùgbọ́n sì ní wàhálà tó pọ̀ nítorí àwọn tó ń ba fà á pọ̀ àwọn tó ń bájà pọ̀ ẹ́ bẹ́lẹ̀ bá bu àgbẹ̀ àbù bẹ́lẹ̀ bá bu àgbẹ̀ àbù bẹ́lẹ̀ bá gbẹ èèyàn mẹ́rin ló fẹ́ bú èèyàn mẹ́rin ló fẹ́ bú ẹ jọ dádì wa ń bẹ̀yìn ni sà ìkúnlẹ̀ mi rèé dọ̀bálẹ̀ mi rèé ẹ jọ dádì wa mò hmm, ń bẹ̀yìn mo mọ̀ pé torí tí mo ṣe sọ Yorùbá o mo ti ní mi sọ Yorùbá lé nìbọn torí tí mo ṣe sọ Yorùbá ẹ jọ dádì wa ọkọ Lizzy ọkọ tiwantiwa ṣùgbọ́n gbàtẹ́ ṣèyàwó mo gbé yín sórí péjì mi mo kí yín ẹjọ ẹ wọlá ọjọ́ yẹn kẹ́ gbọ́ ti mi. ara Lizzo yá ara Lizzo yá ara ò yá gbàdùn ẹ má ikú gbọ́ kọ́ tí mo sọ fún yín ẹ má jẹ́ kó gbọ́ tó bá gbọ́ ó lè lọ sàkóró ńlẹ̀ fún yín ara Lizzo yá ṣùgbọ́n tẹ́ bá ní ìdí àwọn tó máa bá yín gbé lọ sọ́spítù ẹ jẹ́ kí n mọ̀ ó ti yẹ yín bẹ́yẹn sìn wọ́n máa wá wàá gún lábẹ́rẹ́ wàá gbé lọ ó máa dè mọ́lẹ̀ wàá gbé lọ wàá lọ tírètì ẹ̀ wàá fún lábẹ́rẹ́ ma máa sùn tó bá máa fi jí ààrẹ àwa òkè ẹ má jẹ́ kó gbọ́ tí mo bá yín sọ ẹ má sọ fún ẹ má jẹ́ kó gbọ́ ọ ẹ̀yin ni kẹ́ gbọ́ ó ti ẹ̀yin sìn wa. wàá gbé lọ wàá tírètì ẹ̀ tó fi yá tó bá máa fi padà dé ààrẹ àwa òkè ṣe ti gbọ́ dádì wa Daddy wa dádì wa onídàá max ṣe ti bo. Daddy wa Daddy wa dáadé wá ṣe ti pọ̀ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ẹ bá tọ́jú ẹ má jẹ́ kó gbọ́ rárá rárá ohun tí mo bá ẹ jọ kó wá mọ́ sínú mọ́ sí kó ọlọ́rọ̀ tí mo bá yín sọ èmi àti yín nìkan ni ẹ má jẹ́ kó gbọ́ nǹkan tí mo bá yín sọ ẹ ṣàánú wa kò sí ẹbẹ̀ yẹn ẹ ṣàánú wa ẹ jọ ẹ jẹ́ kó dúró ẹ jẹ́ kó lè pẹ́ láyé kó lè ṣèyàn àwọn ọmọ ẹ kó yìí sí